ojúmọ́ rílẹ̀ tó sì ń tẹ̀síwájú àlejò bẹ́ńlẹ̀ agodo pẹ̀lú mi tá a jọ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí ìtẹ̀síwájú orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ bó ṣe ní í ṣe pẹ̀lú ètò ìdìbò ilé ìta àṣẹ parimọ́ kí yóò ọ̀gbẹ́ni yomi ẹ̀kú ìjókòó ẹ̀kú ńlá tààrọ̀ ẹ̀yìn èèbó wa lórílẹ̀-èdè nàìjíríà ní àbàdé pàápàá jùlọ mo rántí orin bàmí Síkírù Àyìndé Barrister wọ́n ní temporary la máa kọ́ gbọ́ ṣùgbọ́n nísìnyí tẹ́rìmù ló wáyé nígbà náà lọ́hùn wọ́n ní ṣíà máa ń ṣíà lédi ìlàkọ́ gbọ́ rí ṣùgbọ́n nísìnyí ṣíà pẹ̀sàn wọ́n ní ìlà tó ń gbọ́ hmm, bó o ní lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n dìbò láwọn apá àbì kan inconclusive afẹ́mọ̀ gbọ́ rí nínú ọ̀rọ̀ ètò òṣèlú ṣùgbọ́n mo rántí pé ìpínlẹ̀ ọ̀ṣun ni wọ́n ti kọ́kọ́ declare ètò ìdìbò ọ̀hún inconclusive ńgbà náà torí pé wọ́n ní iye nọ́mbà kan jura wọn lọ àbí nǹkan ibẹ̀ ńkọ́ là ń lọ lónìí ṣùgbọ́n lórílẹ̀‐èdè yìí bó ti di pé a lè ṣètò ìdìbò wa tán lẹ́ẹ̀kan náà ó wá di tí wọ́n ń sún síwájú tí wọ́n ń sún síwájú tí wọ́n ń sún síwájú ṣe àròbó lálàáfíà pẹ̀lú bí ojú ọjọ́ ṣe rí lórílẹ̀‐èdè nàìjíríà. ẹ ṣe atọ́kùn bàbá wo mo sọ kínní kan nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí hmm. mo ní a ti ń ṣètò ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà hmm. láti ọdún méjìdínlọ́gọ́ta hmm. tá a ti gbòmìnira nílùú yìí ti ọdún 2019 yìí ó yàtọ̀ gedegbe lóríṣiríṣi ọ̀nà àkọ́kọ́ mo ti sọ níbẹ̀ mo ní níbẹ̀ láti rí àwọn alágbára tá a rò pé àwọn náà ń ṣe tí wọ́n ń jábọ́ hmm. bàbá wa wá di oríṣiríṣi òyìnbó tá à ń gbọ́ hmm. ìyẹn ọ̀rọ̀ tí ó gbòdélé ni pé inconclusive ni hmm. ọ̀rọ̀ lẹ́sàn jẹ́ tá bá wo ètò òṣèlú ọdún yìí àkọ́kọ́ ni mo fẹ́ ká kọ́kọ́ mọ̀ ni pé eléyìí sì ń lọ sọ́dọ̀ ìjọba àpapọ̀ lókè bí a bá máa yan olórí ètò tí eléròyìn àjọ tó ń ṣètò ìdìbò ká máa yẹni tó mọ̀ nípa òṣèlú dáadáa síbẹ̀ ẹ láwọn èèyàn tó máa sọ pé wọ́n wọ́n kẹ́kọ̀ọ́ nípa òṣèlú nílé hmm. ẹ̀kọ́ èèyàn tó ń pè ní political science hmm. ìyẹn àkọ́kọ́ torí pé ó ní í ṣe a lè máa mọ bó ṣe ń lọ létòlétò bàbá wo ìta ṣe ní ọdún mẹ́rin sẹ́yìn bàbá wo ọ̀gbẹ́ni tó ṣètò òbò yẹn àtàírù jẹ̀gà hmm. ètò òṣèlú ló kọ́ níléèwé ẹ rí i pé ọjọ́ kan náà ni wọ́n di gbogbo ètò òbò ló sì bọ́ sójú ẹ̀ wọ́n sì wọ́n sì dárúkọ ẹni tí ó wọlé tó jáwé olúborí bàbá wo wàá wo tọdún yìí báyìí o lórí ètò ó ṣe inconclusive ó ṣe tó conclusive pàápàá láti bí láti bẹ̀ lọ́sùn hmm. bàbá wo ohun tó fi sọ kò sí ohun tó burú nu pé adìbò ìbò parí àkọ́kọ́ kí ni inconclusive tá à ń sọ yẹn inconclusive Taba ní ká wò gẹ́gẹ́ bí ẹ̀ tàbá wo nǹkan tí àgbékalẹ̀ ẹ̀ jẹ́ òun ni pé à ń ṣe nǹkan kan lọ lọ́wọ́ kíní yẹn ò tí ì parí kẹsẹ̀járí kẹsẹ̀járí hmm. lẹ́yìn ìgbà díẹ̀ à ṣe ìtókù hmm. ṣùgbọ́n tàbá wá wò inconclusive ọ̀ inconclusive tá à ń sọ inú ìjọba tó ń lọ yìí kò sí wọn ò ṣòótọ́ pẹ̀lú ẹ̀ bó ṣe yẹ hmm. kó rí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tá a sọ ìpínlẹ̀ Ọ̀ṣun tá wo ìdìbò tán dì a rí pé lábàá àwọn ẹgbẹ́ tó wà nínú ìdíje yẹn hmm. a rí pé ẹgbẹ́ pọ̀ lóòótọ́ ṣùgbọ́n ẹgbẹ́ méjì ni ẹgbẹ́ tá a rí pé wọ́n ń díje lóòótọ́ wọ́n kàgbà gbàgbà ìyẹn ni ẹgbẹ́ tó wà lórí àlééfà ìyẹn APC àti ẹgbẹ́ kejì PDP ìhun hmm. tó fi sì sọ ni pé tí wọ́n bá dìbò kí wọ́n tó lè sọ pé ìbò kan ó wà inconclusive gẹ́gẹ́ bá ṣe sọ ìyẹn ni pé ìbò tó kù ń ta ó ju iye ìbò tí ẹni tí ó ń tíwájú nínú ètò ìdìbò tó ń kà lọ tó fi ń jáwé olúborí pé ẹ jẹ́ ká lọ dì í o bóyá ẹni tó ń ṣepò kejì yẹn tó bá lọ bẹ̀ òun náà rí bòmù tó máa fi dáwé olúborí bó bá bá wò ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ hmm. lóòótọ́ náà sọ pé inconclusive pàtó máa dì í lọ dì í bọ̀ ẹni tó wà lẹ́yìn òun ló lọ wájú hmm. ohun tí yóò bójú mu ni torí pé hmm. wọn ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ bí wọ́n bá fún àwọn èèyàn lẹ́ẹ̀kan tí wọ́n dìbò bó ṣe tọ́ àti bó ṣe yẹ a lè sọ ohun tó máa ṣẹlẹ̀ kágbéyàn ti gbẹ káwá wò bò tá a ṣe ìdìtàn yìí tó jẹ́ ti gbogbogbò lóòótọ́ káwá wo inconclusive tí wọ́n sọ ìpara tó ní òun ni pé bá a ṣe ń sọ yìí àwọn ìlú kan àwọn ìpínlẹ̀ kan wọ́n ti mẹ́ni tí ó ṣe gómìnà wọn hmm. ṣùgbọ́n àwọn kan ò tí ì mọ̀ hmm. di àkókò yìí eléyìí lè máa bomi rẹ̀wẹ̀sì ọkàn àwọn èèyàn pé àwọn kan ń dìbò ni àwọn kan ń ṣe wàhálà ni àwọn kan lọ ń tò sínú òru ni àwọn ò mẹ́ni tó jáwé olúborí àwọn ò mọ gómìnà àwọn tẹ́pá tó pè wọ́n nígbà míì wọ́n lè má fi taratara jáde tó hmm. n tẹ́ mi orí tó wà ń bẹ̀ nìyẹn. Hmm, ó dà ẹyìn Alhaji Atiku Abubakar lẹ́yìn ètò ìdìbò tá a ṣe parí àwọn àti ààrẹ Muhammadu Buhari ààrẹ Buhari jáwọ́ àwọn náà ṣepò kejì ṣùgbọ́n wọ́n ti gbalẹ̀ ẹjọ́ lọ wọ́n ní àwọn ti kọ́kọ́ fẹ́ yẹ̀ àwọn ìwé ìdìbò wò nínú àwọn tó jólùjúwe náà àwọn kan náà ti gbalẹ̀ ẹjọ́ lọ ṣé ẹ rò pé láwọn ìpínlẹ̀ náà àti láwọn tán ti ní àwọn gbalẹ̀ ẹjọ́ lọ ṣé ẹ rò pé olórílẹ̀‐èdè Nàìjíríà ṣáà lè débi tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ gbà fọlọ́run lórí ọ̀rọ̀ pé bóyá wọ́n fìdí rẹmi àbí wọ́n fìdí rẹmi àbí ilé ẹjọ́ náà tó sì yẹ ká máa gbabẹ̀ lọ lásìkò yìí. ẹ ṣe atọ́kùn tí wọ́n bá díje ìbò hmm. ẹnìkan wọlé ẹnìkan ò wọlé hmm. kò sí ohun tó burú nu pé kéèyàn lọ sílé ẹjọ́ hmm. bó fi ṣe làálẹ̀ bó fi ṣe làálẹ̀ ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn níbí ètò ìbò tẹ́ gbé jáde yìí èsì ìbò yìí kò tẹ́ lọ́rùn kò sí ohun tó burú ń bẹ̀ bí a bá ti ń ṣòótọ́ ṣé tó ń ṣe wá tá ṣe ń lọ ilé ẹjọ́ báyìí ṣe máa gbà pé mo ti fìdí rẹ mi o eléyìí ti jáwé olúborí òun ni pé fúnra wa àlóòótọ́ hmm. àwọn tó ń lọ sípò ṣé wọ́n fẹ́ lọ sílùú ni hmm. àwọn tó ń lọ sípò ṣé kìí ṣe pápá ara wọn ni wọ́n fẹ́ lọ jà fún tó bá hmm. pápá ara wọn ló fẹ́ lọ jà fún ni tó bá pé wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ ìlú ni tí ìṣàpò ara wọn ẹnìkan bá wọlé tí kádàrá ò ṣe é lóore lọ́dún yìí kò sí ohun tó burú ọdún mẹ́rin ìpẹ́ adẹ dúró ọdún mẹ́rin ààrẹ buhari gan wọn lọ tẹ mẹ́rin tó wọlé wàdẹ lọ bẹ ọdún mẹ́rin bá máa pé wàdẹ tún díje wàdẹ tún díje wàdẹ wọlé ṣùgbọ́n kò sí ohun tó burú ń bẹ̀ bí wọ́n bá ti máa ṣòótọ́ ọ̀rọ̀ pé à ń yẹ ìwé ìdìbò wò àyẹ̀wé ìdìbò wò kò sí ohun tó burú bẹ́ẹ̀ bàbá ti ń ṣe á máa fún òtè ìṣèlú wa ní agbára màkàrú ò lè máa wáyé àwọn èèyàn lè máa sá láti máa ṣe màkàrú pé tó bá ṣe màkàrú tí ò tọ́ tí ò yẹ ilé ẹjọ́ alẹ́ ẹ̀ síta. Hmm, ó dáa ẹ ṣeun alàgbà yomi ẹja kò a ti ṣètò ìdìbò tán ká kúrò lápá abẹ ọ̀hún lọ́dún twenty fifteen ẹgbẹ́ òṣèlú APC nígbà tí wọ́n jáwé olúborí gbà náà lọ́hùn oríṣiríṣi làásìgbò ló ṣẹlẹ̀ nú ẹgbẹ́ wọn tó sì jẹ́ pé ó mì wọ́n jìgìjìgì pàápàá jùlọ lójúnà àti ẹni tó jẹ́ ààrẹ iléègbìmọ̀ asòfin àti abẹnugan iléègbìmọ̀ aṣojú ṣòfin lélẹ́yìí tán ti wọlé náà oríṣiríṣi ìyapẹnu ń ló bá o ń pé alíǹdùmẹ̀ ni o ọ̀làwárì ni o o gẹ́nẹ́ kan ni o mọ́sẹ̀ ń jà síngbà náà rèé kó tó di pé dókítà Bukola Saraki òun jáwé olúborí ó sì di ṣe ààrẹ wọn fún ọdún mẹ́rin tí ń bá lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ rò pé ẹgbẹ́ òṣèlú APC ṣé wọ́n sì gẹ́ tiẹ̀ ráìtì bí a ṣe léèbó ṣé wọ́n ti rí ṣe bó ṣe yẹ kó gbà torí pé ààrẹ Buhari gan sì ń sọ olóhùn bá wọn dá sí bó bá ṣe wù wọ́n ni kí wọ́n ṣe ṣe kí ni ìmọ̀ràn yín fún àti pé ojú wo lẹ fi wò. ẹ ṣe. bá a bá wò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dún 2015 lórí pé à ń yan ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà àti abẹnugọ ilé ìgbìmọ̀ asojútòfin a rí i pé bàbá wò dáadáa ẹ yorùbá bọ̀ wọ́n ní wọ́n ní amókun ẹrù ẹ̀wọ́ wọ́n ló lókè lẹ́ ń wò ẹ wò sàlẹ̀ bàbá wò rìn àjò tó mú òṣèlú twenty fifteen wáyé ìrìn àjò tó lágbára ni hmm. èmi a máa sọ fáwọn ẹgbẹ́gbẹ́ mi tabajọ ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn tabajọ jókòó tá à ń sọ̀rọ̀ pé ìgbéyàwó tí ò mọ́ ni wọ́n fi hmm. kóra wọn jọ ìgbéyàwó tí ò bá dẹ̀ ti mọ́ ọmọ tó máa ń tibẹ̀ jáde yìí dáa <laughs> bá a bá wo àkójọpọ̀ ẹgbẹ́ APC tó wà níjọba lẹ́nìí ẹ má jà tanra wa jẹ́ ẹgbẹ́ bíi mẹ́ta sí mẹ́rin ló kóra wọn jọ jù bẹ́ẹ̀ lọ gbogbo àwọn tó sì kóra wọn jọ yìí lẹ́gbẹ́ kọ̀ọ̀kan tó ti wá ọ̀gá ọ̀gá ni wọ́n jẹ́ níbi tí wọ́n wà yẹn ọ̀gá wa pọ̀ wọ́n wá ní tọ́gá bá pọ̀ nú ọkọ̀ nígbà míì ọkọ̀ á máa ṣe kíni ọkọ̀ á máa dànù hmm. ohun tó ṣẹlẹ̀ nínú ní twenty fifteen nìyẹn bá a bá wá wò ó wọ́n kóra wọn jọ ó láwọn òlérí tán ṣe fúnra wọn nígbà tán kóra wọn jọ ìwọ wàá di bímú ìwọ wàá di bímú àwọn kan dìde nú wọn nú àwọn tó kóra wọn jọ ẹ pé àti tọpẹ lágbájá adìbímú bàbá ti jáwé olúborí wọ́n jáwé olúborí tán ẹni tí wọ́n ṣèlérí fún wọn fẹ́ mú lérí ṣẹ hmm. ẹni tó ṣèlérí fún wo pé ẹ ti ṣèlérí fún mi ẹni ẹ nílò owó mi mo fún yín lówó mo ràn yín lọ́wọ́ láti gbàjọba àti wá gbàjọba tán o ẹ fẹ́ ṣe ẹ̀tọ́ mi fún mi hmm. màá gbà á ní gbogbo wọn ṣe mú agídí ni wọ́n fi agídí sí èmi àgbà tọ̀hún àgbà ló fi ṣẹlẹ̀ awágbésẹ̀gbẹ́ díẹ̀ lọ́wọ́ ọkọ díẹ̀ lọ́wọ́ àlè òun lọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ twenty fifteen yẹn ló jẹ́ hmm. àkọ́kọ́ ẹ̀bí wà lọ́wọ́ àwọn olórí ẹgbẹ́ gan tó wà nípò Mm. gẹ́gẹ́ bí òfin tó wà ń lù àgẹ́gẹ́ bí a ṣe máa ń ṣèlú wa látẹ̀yìn wá òun ni pé bí a bá ti búra fáre ọ̀sẹ̀ kan lẹ́yìn pé abúra fáre yẹn wọ́n á mm. ṣètò pé bí wọ́n ṣe fẹ́ ṣe àgbékalẹ̀ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣòfin aṣojú mm. akọ̀wé ilé ìgbìmọ̀ akọ̀wé sáwọn tó kàn àwọn tọ́rọ̀ kàn ọjọ́ báyìí báyìí la máa ṣe àgbékalẹ̀ ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n ti kọ̀wé sí gbogbo wọn kó tó di ọjọ́ tí wọ́n ṣe é Mm. ìyàlẹ́nu wá jẹ́ fún wa pé àkókò tán fẹ́ ṣe yẹn wọ́n wá lórí ẹgbẹ́ kan pé pàdé kan mm. síbì kan mm. wọ́n ní káwọn ọmọ ẹgbẹ́ máa bọ̀ ńbẹ̀ wọ́n wá fi ojúṣe tó yẹ kán ṣe sílẹ̀ tí wọ́n sì gbọ́dọ̀ má ṣe gẹ́gẹ́ bí òfin ṣe sọ ohun tó jẹ́ kí Abubakar Bukola Saraki kó jáwé olúborí nígbà yẹn nìyẹn kì í ṣe pé ó lágbára kan ṣùgbọ́n tó jẹ́ kó wáyé nígbà yẹn nìyẹn ṣùgbọ́n sì yí o wọ́n ní tí nǹkan bá ti ṣẹlẹ̀ àtúnṣe ló kàn ó ti ṣẹlẹ̀ lọ́dún mẹ́rin sẹ́yìn eléyìí sì bí ó ṣe ní ṣẹlẹ̀ báyìí kó tètè máa ṣèpàdé lóòrèkóòrè ìkan nìyẹn ìkejì bàbá wo po òṣèlú àbí po olórí ní orílẹ̀-èdè yìí ẹlẹ́kùnjẹkùn náà máa ń pín hmm. ẹlẹ́kùnjẹkùn mẹ́fà la ní lórílẹ̀-èdè yìí hmm. ààrẹ ti wá láti ibì kan igbákejì wá láti ibì kan hmm. wọ́n á wá ṣètò ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ó níbi tó yẹ kó ti wá igbákejì ààrẹ ìgbìmọ̀ eh, ilé ìgbìmọ̀ eh, eh, ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ó níbi tó yẹ kó ti wá abẹnugọ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ó níbi tó yẹ kó ti wá igbákejì ó níbi tó yẹ kó ti wá akọ̀wé àgbà ó níbi tó yẹ kó ti wá kọ́pọ̀ àwọn tọ́rọ̀ kàn kó sọ ẹ̀tọ́ ẹni kálukú fún tó bá ti sọ ẹ̀tọ́ ẹni kálukú fún kó sì jọ gbárùkù tí bí wọ́n bá ti kọ̀wé sí wọn bíi tọdún mẹ́rin sẹ́yìn yẹn pé ọjọ́ báyìí la máa ṣe kí wọ́n má fi pàdé kankan sọ́jọ́ yẹn kí gbogbo wọn péjú pésẹ̀ síbẹ̀ láti ṣe òun ni wọ́n lè fi ṣàṣeyọrí. Hmm, ẹ ṣeun mo inú mi dùn bẹ́ẹ̀ ṣe ń bá wa yànnà náà lọ́lọ́kan òjọ̀kan yín àwọn kan ti ẹ̀ wòye sí pé ní ọdún 2015 di àsìkò tá a wà yìí pé àìsí ìfọwọ́sowọ́pọ̀ tó gúnmọ́ gúnmọ́ láàárín ilé ìgbìmọ̀ asòfin àti iléeṣẹ́ ààrẹ gbogbo èyí ló mú àwọn ìfàsẹ́yìn lọ́pọ̀lọpọ̀ ló mú bá oríṣiríṣi àwọn kan lórílẹ̀‐èdè nàìjíríà ṣé ẹ̀yin náà rò pé bẹ́ẹ̀ lórí bó bá ṣe bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ tí ó dáa kí ni ilé ìgbìmọ̀ asòfin àti iléeṣẹ́ ààrẹ gbọ́dọ̀ máa ṣe ní ìjọba ẹlẹ́ẹ̀kejì tẹ́gbẹ́ òṣèlú APC gbọ́dọ̀ tí wọ́n fẹ́ ṣe yìí tí ó lè mú ìtẹ̀síwájú bá orílẹ̀-èdè nàìjíríà. ẹ ṣe atọ́kùn bí a bá sọ pé ìfàsẹ́yìn tó bájọba orílẹ̀-èdè yìí hmm. ní ọdún mẹ́rin bí a bá sọ pé kò ṣẹ̀yìn àìlájọṣepọ̀ tó láàárín ààrẹ àti ilé ìgbìmọ̀ asòfin àpárọ̀ ni hmm. Hmm. àkọ́kọ́ ni pé bàbá ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ òfin ẹ gbọ́ òfin ló de orílẹ̀-èdè mú gbogbo ohun tá à ń ṣe ń lu ìpátápátá òfin ni ẹ tẹ̀jẹ́ káwo gan inú ọ̀rọ̀ Ọlọ́run gan òfin wà ń bẹ hmm. ilé ìjọsìn òfin wà ń bẹ bófin bá wà ń bẹ kò ṣe ní sí lórílẹ̀-èdè ẹ bá wá wo orílẹ̀-èdè gbogbo tá à ń ṣe o fẹ́ sọ̀rọ̀ òfin ni ó ní ohun tó lè sọ ó ní bàbá bó ṣe lè sọ ó ní ohun tó lè láti lè sọ o fẹ́ rìn ó níbi tó lè rìn òfin kan sọ pé kó o rìn òfin kan sọ pé kó o dúró nígbà táwọn ilé ìgbìmọ̀ asòfin tí ò sí rẹ́pọ̀ láàrin àwọn méjèèjì èní ìjà ọ̀la bá a bá wò gbogbo wa la mọ̀ ó ní iyejọ́ tó fi ti ilé ìgbìmọ̀ asòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojú ó ní iyejọ́ tó fi tì tipa tí wọ́n lọ bíṣẹ́ nígbà tí ò sí rẹ́pọ̀ láàrin ààrẹ àti ilé ìgbìmọ̀ asòfin ilé ìgbìmọ̀ asòfin asòfin bọ́nbá sòfin ẹ̀tọ́ ààrẹ láti ṣe kíni láti bọwọ́lù bí wọ́n bá bọwọ́lù tán ló tó dòfin tọ́nbá sòfin ilé ìgbìmọ̀ asòfin ìwé lásán ni o àkọsílẹ̀ lásán ni bí wọ́n bá ti sọ́dọ̀ òfin ẹ wọ́n máa sọ pé first reading second reading yẹn ni pé wọ́n á ṣàgbéyẹ̀wò àkọ́kọ́ wọ́n á ṣe ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta wọ́n á gbé lọ sí ọ̀dọ̀ ààrẹ ààrẹ abọ́wọ́lù ààrẹ bá ti bọ́wọ́lù á dòfin ṣùgbọ́n pàtó òsì rẹ̀ pọ̀ ó ti di pé kónkó jábílé ẹnikálukú ló ń ṣe ló ń ṣe tiẹ̀ àwọn lẹ́bi máa ṣòfin wọ́n á ṣòfin ààrẹ á lòwò òní ṣe òwò òní bọ́wọ́lù ètò òsúná wà rèé o ààrẹ á gbé wá sí lẹ́bi máa ṣòfin hmm. àwọn lẹ́bi máa ṣòfin á wò pé kí ló ń ṣe agbára kúkú wà lọ́wọ́ wa ẹ kò sí tó máa ṣe à ní bọ́wọ́lù òun ló máa ń fà nígbà míì báyìí dábàá wọnú ìjọba tó lọ yìí nígbà míì oṣù kẹta ọdún oṣù kẹrin ọdún àti ìletò òṣùná nílẹ̀ a sì fẹ́ ṣèlú bó la ti fẹ́ rówó ta fẹ́ máa ná owó ta fẹ́ ná bá la fẹ́ ṣàkàwé ẹ̀ tóhun tó burú ni tí àjọṣepọ̀ tó dánmọ́rán bá wà ìjọba tẹ̀síwájú. ẹ̀yin àwọn kan wò pé check and balance ó pé a gbọ́dọ̀ lè ní ìjọba tí ó yẹ ìwòwò ó pé tí ó gbé ìjọba àwa ara wa kalẹ̀ ni pé ká ní ẹlẹ́mọ̀ga lóríṣiríṣi ìyẹn ti iléeṣẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àti ibi tó jẹ́ ìparí rẹ̀ ìyẹn ilé ẹjọ́ ìyẹn judiciary pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n máa ṣe òfin àyẹ̀wò wọ́n máa ṣe òfin abọwọ́lù òfin ìkó sì máa ṣe ìtumọ̀ òfin ìyẹn interpretation of the law àwọn kan wá wò pé ó dáa bó ṣe di pé ilé ìgbìmọ̀ asòfin wọ́n ń ṣe àyẹ̀wò wọ́n sì ń gbé ìdí àwọn iléeṣẹ́ ààrẹ wọ́n ń gbèdì wọn kaná ó pé yẹ kó tún ṣe ìtẹ̀síwájú bá ètò ìjọba àwa ara wa níṣẹ́ ẹ̀yin náà rò pé bóyá check and balance ó pè ní ìṣẹ̀lẹ̀ láàrin. ẹ ṣe ẹ gẹ́gẹ́ bí ìjọba bàbá wo ìjọba alágbádá tá à ń ṣe yìí ìjọba tiwantiwa tá à ń ṣe yìí lákọ̀ọ́kọ́. àbí ṣe é ṣe pé ó di dandan kí ilé ìgbìmọ̀ asòfin máa jẹ́ rọ́bà stamp gbogbo ìgbóhùn tán bá ṣáà ti gbé wá kán máa lùgbà kán ṣáà máa lùgbà kò yẹ kán máa ní àgbàbẹ̀ ah, ah, ah, àwa náà gbàbí gẹ́gẹ́ bí aṣojú àwọn èèyàn. ẹ ṣe atọ́kùn lákọ̀ọ́kọ́ tá a bá wo ìjọba tá à ń ṣe lọ yìí ìjọba àwarawa yìí àkọ́kọ́ àṣìṣe ńlá kan wà tí mo bá ń fojú wò ní gbogbo bá a bá wo ìwé òfin yìí tá ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣe àwọn alágbádá ló kọ o àwọn ológun náà kóra wọn jọ ni wọ́n kọ fún wa hmm. kíkọ tí wọ́n kọ yẹn wọ́n kọ gẹ́gẹ́ bí èrò tí wọ́n ṣe tó ṣe rí tó ẹgbẹ́ alágbádá ló kọ ni kì bá má rí bó ṣe rí ẹ ṣe yẹn ní ìkejì tó wà ń bẹ̀ ni pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ní check and balance pé kán máa ṣàgbéyẹ̀wò ara wọn ẹ gbọ́ ohun tó ṣe pàtàkì ni o bí ò bá sí check and balance pé kán máa yẹ ìwà ara wọn pé ìwà ààrẹ ò ṣe dáadáa ilé ìgbìmọ̀ òfin aṣòfin ò ṣe dáadáa ẹni kálukú á máa ṣe ìtó bá ìtó bá wá sí lọ́kàn ni ó sì máa bàjọba àwa ara wa jẹ́ ṣùgbọ́n tó yàgbéyẹ̀wò yẹn bá wà láàárín wọn nǹkan máa lọ ní tùbínùbí bó ti tọ́ àti bó ṣe yẹ ẹ wá wò ó bàbá sọ̀rọ̀ ní à ń sọ nípa nípa rọba stamp pé ok àwọn ilé ìgbìmọ̀ aṣòfin pé àwọn nìkan pé kí ọmọ ọmọ ìjọba tó wà ń bẹ bóyá ọmọ ẹgbẹ́ tó wà ń bẹ kó pọ̀ mm, mm. bí ààrẹ bá ti gbé nǹkan wá kan bọwọ́ọ̀lù ó léwu mm. ìdí tó ṣe kó jẹ́ pé irú wá ògiri wa ilé ìgbìmọ̀ aṣòfin máa jẹ́ nìyẹn ìyẹn ní ilé ìgbìmọ̀ aṣòfin ọdún yìí èyí tó ń bọ̀ yìí ni yóò ṣe dùn ni yóò ṣe ní gbọngbọn nítorí pé oríṣiríṣi ẹgbẹ́ ló wà ń bẹ. Hmm, yóò jẹ́ kí aláàfíà kó tún lè jọba dáadáa lórílẹ̀‐èdè yìí nígbà tí wọ́n bá jọ ń wò ó lọ́tún wò ó lọ́sì wọn pọ̀ gbọ́dọ̀ dúró dédé lórílẹ̀‐èdè nàìjíríà ó dà ẹ̀yìn bá a wò ó hmm, ibi tá a padà sínú tá a bá fẹ́ lọ ní ibi abala tó kẹ́yìn ṣùgbọ́n ní sáà tá a wà yìí ẹjẹ́ àdọ́dọ̀ ìmọ̀ ogún pínpín inú òfin orílẹ̀-èdè nàìjíríà nǹkan kan tó ṣe kókó kó tó ṣe pàtàkì ni nínú ẹ̀sìn kínní ẹ̀sìn kejì àti ti àṣà wa nílẹ̀ yorùbá àníbà ti sọ̀rọ̀ ogún pínpín lọ́lọ́kan òjọ̀kan ṣùgbọ́n ṣe gàyà díẹ̀ fún ọ̀yáwálé ọlálẹ́kan kí ni òfin orílẹ̀-èdè nàìjíríà sọ nípa pínpín ogún tá a bá padà dé àtẹ̀mí àtàlejò wa àmọ̀ kásẹ̀ tó lẹ̀ ó o ẹ kalẹ̀.